gbọ́n tó bá wà lẹ́nu ọbẹ̀tì tè ní alẹ́ gbọ́ a sì máa ń sọ pé dandan kó o lábẹ́ ìgbà. Bàbá bọ́dọ̀ yìí ń bí báyìí. ẹja dúró báyìí ẹja dúró báyìí. ẹgbọ́n ẹgbọ́n rẹ̀ dáhùn ẹ̀ṣẹ̀ lájọba dáhùn ṣe fún. So at the end of the day our lawyer need counsel how to move uh, the motion but ó dẹ̀ move pé okay we, we want to move, go ahead with the preliminary objection That is fún ọ pé ilé ẹjọ́ yóò Mm-hmm. and he moved the motion and the other council òun not respond so after responding the court said because of uh, uh, strike tó come up they won't be able to give us another date within this week because someone is running strike Don't go bọ̀ it only affects the wednesday thursday and so they now adjourn to monday okay. for uh, yes for yes. ruling that is uh, sep september eleven for ruling of the court so to make ruling it's either yes the court has jurisdiction or the court has no jurisdiction if the court has no jurisdiction then the court cannot entertain the matter if the court has jurisdiction bail application will be presented and. ọ̀la kọ́ ẹ̀lẹ́ olú kótó ọlọ́la o ọ̀la kótó ọlọ́la o. tí o bá ti sí strike tán ló fẹ́ bẹ̀rẹ̀ eh. tí o bá ti sí strike yẹn kọ́ta sí ẹ̀sùn lọ́wọ́ ká lè tètè ká mọ̀ ká lè mọ̀ nǹkan gbogbo àwọn tó ṣe mítìn pẹ̀lú kọmíṣánná kájọṣe bẹ́ẹ̀ kọmíṣánná àbújọ yìí ààrẹ wà láì gbogbo àwọn tó wà níbẹ̀ mo ní ìdí àdírẹ́sì ìlú ọ̀rẹ́ ẹgbẹ́ kẹgbẹ́ ká lọ kódà àti lọlé o kódà ọba abẹni ìyá mi. ẹyà sà ẹyà sà àṣẹ. ọba abẹni. Thank you. lẹ wọlé jẹ. Thank you. ẹ máa bẹ̀rẹ̀ wọlé ẹ wọlé ilé ìyá wọlé báyìí ẹ wọlé.